orúkọ mi ni Sisi Quadri cleaning workers níṣẹ́ tí mò ń ṣe níbi tí mo wà yìí. jọ kí ni position tiẹ̀ ní hospital tá wà yìí. i'm a chief of staff of cleaner. ẹni tó bá gbé wèrè wá wèrè á ṣe. ẹ káàbọ̀ sí hospital wa. mo ní bá fọyọ ní ìsìn ọ lo paracetamol mẹ́ta ọ lo alábùkún mẹ́ta ọ lo flagyl mẹ́ta. ọ̀ọ́ oh kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ yìí. dókítà. ẹnì kò gbọdọ̀ dáwọ́ nínú iṣẹ́ báyìí àwọn àgbà náà wà nílé. What is going, what is going on here? kékeré ẹlẹ́yẹ nífẹ̀ẹ́ ló kọjọ́. àbàbà ẹlẹ́yẹ nífẹ̀ẹ́ ló wọ́n rọ̀ Dr. Anikulapo ti fẹ́ sọ hospital wa yìí di Trado Medical Center. Ah! anybody is not safe in this hospital. nínú bíi bẹ́ẹ̀ ni sàmì. bó ṣe wà yìí tí wọ́n bá ti jòkó lómi gbóná tán wọ́n lẹ̀ di rẹ̀ mọ́lẹ̀ báyìí wọ́n jòkó ní báyìí. Ah! ẹ máa gbé wọn bọ̀. àmọ́ yẹ kó rí ni ó pé bó o má rúgbó pampasì fún ni o sórí ilé ìwòsàn táwa yìí bẹ̀bẹ̀ ń bẹ̀ ń